káàbọ̀ sí àkókò ìròyìn lédè yorùbá àwọn kókó inú ìròyìn náà wọ́n ti yọ ọ̀gbẹ́ni trepo patrice lẹ́nu iṣẹ́ gẹ́gẹ́ bí ìjọba ti ń wí tí àwọn ẹgbẹ́ abẹnugangan òṣìṣẹ́ sì ti ń kìlọ̀ pé tí wọ́n bá yọ nǹkan yóò ṣẹlẹ̀ kí ni wọ́n ń wí nígbà tí wọ́n yọ ìròyìn yóò fi gbogbo rẹ̀ hàn wá ọ̀rọ̀ gbígbé owó àpò àjẹṣẹ́kù àwọn òṣìṣẹ́ sẹ́nẹ́sẹ̀ síbi ìdájọ́ tí wọ́n ń ṣe fún ọ̀gbẹ́ni mẹ́tọ́yán àti àwọn ẹlẹgbẹ́ rẹ̀ tí ó wà lárọ̀ọ́wọ́tó àwọn agbófinró ìdájọ́ yìí kò tí ì yá o ó ti di ọgbọ̀n ọjọ́ oṣù ìkíní ọdún tuntun tí a máa wọnú rẹ̀ báwo ló ṣe jẹ́ lójúmọ́jọ́ tí ò ní nílé ẹjọ́ kútọ́nù ìròyìn yóò ṣe àlàyé rẹ̀ káàsì tó mú ìròyìn wá sí ìdánudúró a ó lọ sí ilé ẹ̀kọ́ àkọ́parí ní yunifásitì agbomẹ kalavi lọ́hùn níbi tí ọ̀gbẹ́ni sẹ́sẹ́n ó ti gbé ọ̀pá ìṣẹ́jú fún ọ̀gbẹ́ni da àwọn èèyàn jàǹkànjàǹkàn ló wá síbẹ̀ ọ̀rọ̀ ọ̀hún kì í ṣe kèrè mi ìròyìn yóò fi gbogbo rẹ̀ hàn yín pátápátá ẹ bá wa pàtàkì kẹfìdílé mò ń lọ mò ń padà ń bọ̀ wá. ìròyìn lédè yorùbá ẹ kú ojúmọ́ tí ò ní ẹ sì kú bí ojú ọjọ́ ṣe rí gẹ́gẹ́ bí mo ti ń sọ fún yín nínú àwọn àkòrí gbòógì ọ̀rọ̀ ìdájọ́ ọ̀gbẹ́ni Laurent Mẹ́tọ̀yán àti àwọn ẹlẹgbẹ́ rẹ̀ kò tí ì ṣe ní o ó ti di ọgbọ̀njọ́ oṣù ìkíní ọdún tuntun tí a máa mú bó o ló ṣe jẹ́ àlàyé wàhálà ti tún ṣẹlẹ̀ báyìí o ní ìlú Kútọ́nù ní àfẹ̀mọ́jú títò ní kínìdí wàhálà ọ̀hún òun náà ní ẹjọ́ ọ̀gbẹ́ni Lòhánmi Tóyàn kò ṣàì di mímọ̀ fún gbogbo apátápátá wípé ọ̀wọ́ ẹjọ́ CNSS béèbéèrè ó tún kù lórí àtẹ tí à ń sọ̀rọ̀ nípa rẹ̀ òní náà ni a sì mọ̀ ká ní wípé ọ̀gbẹ́ni Lòhánmi Tóyàn yóò jáde níwájú ẹjọ́ a ó sì mọ bí ìtẹ̀síwájú ọ̀rọ̀ náà mọ̀ lọ sí 2018 tí àǹfààní àti wọnú rẹ̀ èyí tó ṣokùnfà wàhálà àti gọ̀ǹgọ̀ sọ ní ìlú Kútọ́nù pẹ̀lú àwọn ọmọ ìlú lápapọ̀ wọn ní àwọn kò ní gbọ́ àwọn kò ní gbà ẹni tí bí ń sọ fún wa wípé. L'audience a été renvoyée pour le 30 janvier. Mm-hmm. ọ̀rọ̀ ẹjọ́ yìí ti sún sí ọgbọ̀njọ́ oṣù kínní ọdún tuntun tí a máa ń wọnú rẹ̀ èyí kì í ṣe ọ̀rọ̀ àṣírí fún ẹnikẹ́ni mọ́ àwọn tí afẹ̀sùnkàn tí ó sì wà láwùrọ́wọ́tò àwọn agbófinró sọ wípé adájọ́ yìí àwọn fẹ́ kó ju ìwé ẹjọ́ náà sílẹ̀ kádájọ́ míì gbé ṣùgbọ́n ohun tó yani lẹ́nu ni pé adájọ́ yìí sá mọ́ ìwé náà póun ló mọ̀ ṣe ìdájọ́ rẹ̀ ẹ̀yin náà ti rí rẹ̀ ni pé adájọ́ yìí ti súnmọ́ àṣẹ tó wà lórí àlééfà jù nítorí náà àwọn ń kọminú wípé ẹjọ́ rẹ̀ tó máa dá kò ní ṣe ẹjọ́ tí kò ní ojú ìṣáájú nínú alákọ̀ọ́kọ́ irú rẹ̀ rèé tèmi máa rí tí àwọn tí a fẹ́ ṣe ìdájọ́ rẹ̀ ń sọ wípé kí wọ́n pààrọ̀ adájọ́ fáwọn tó ṣe pé adájọ́ yìí nìkan kọ́ ló wà ní ilé ẹjọ́ tó sì ránkoko mọ́ ìwé ẹjọ́ bóun ò ní gbé kalẹ̀ ohun tí mo mọ̀ ni pé ènìyàn yóò kọjá gbogbo ohun gbogbo ni ó kọjá ṣùgbọ́n yóò ku òtítọ́ irú òtítọ́ wo la fẹ́ fi sílẹ̀ fún àwọn tó ń bọ̀ lẹ́yìn wa mo fẹ́ kí kó wa máa ronú lé ọ̀rọ̀ yìí lérí torí ó jẹ́ ohun tó tini lójú ó sì jẹ́ ohun tí ó bíni nínú bí a bá ń rí bírù rẹ̀ bá ń ṣẹlẹ̀ lórílẹ̀ yìí. ẹjọ́ ni wọ́n sì wáá fi ìpàdé rẹ̀ sí ọjọ́gbọ̀n oṣù kìíní tí a mọ̀ wọnú rẹ̀ àwọn ìjọba àwọn àwọn ọmọ ìlú wípé dẹ́dẹ́ mìràwọ̀. ẹ jẹ́ ká lọ sí ọ̀dọ̀ àwọn ẹgbẹ́ abẹnugangan òṣìṣẹ́ ọ̀gbẹ́ni Patrice èyí tí ń ṣe trepo èyí tí wọ́n ti yọ kúrò lẹ́nu iṣẹ́ kí ni wọ́n ń wí nípa rẹ̀ báyìí. Il faut dire que pour éviter toutes les polémiques euh, parce qu'il y a eu beaucoup de débats et on sent une tension pendant les débats même. Et je crois que dans ce contexte-là, je serais très sage de partir de l'analyse que la conférence épiscopale du Bénin a faite. Elle a constaté, comme tout le monde le fait, que. lọ́wọ́lọ́wọ́ emimi náà kì í ṣe díẹ̀ ní àárín ìlú àti lórílẹ̀‐èdè lápapọ̀ bí ó bá rí bẹ́ẹ̀ láti palẹ̀ awuyewuye mọ́ ẹ jẹ́ kí a fi ọ̀rọ̀ àjọ ìgbìmọ̀ àwọn páàdì orílẹ̀‐èdè ṣe àṣàrò ìgbìmọ̀ yìí ṣe àkíyèsí pé ọ̀rọ̀ òṣèlú láàárín òṣèlú sí ara wọn àti sí ará ìlú ohun gbogbo kò fararọ nípa rẹ̀ ẹ̀wẹ̀ ó tún kíyèsí pé ọwọ́ àwọn ènìyàn mẹ̀kúnnù ń rọ nípa níná àti rírà lórílẹ̀‐èdè irú ipò y yìí kò mú àṣepọ̀ tó dánmọ́rán bá ọmọ ìlú. iṣẹ́ ìjọ ni láti máa kọ́ àwọn ènìyàn láti ní ìfẹ́ sí ọlọ́run àti láti ní ìfẹ́ ènìyàn tí ó ń fojú rí. bí a bá wo orílẹ̀-èdè a rí iye àwọn kan tó jẹ́ onígbàgbọ́ a rí iye àwọn kan tó jẹ́ ẹlẹ́sìn mùsùlùmí bẹ́ẹ̀ la rí iye àwọn kan tó jẹ́ ẹlẹ́sìn ìbílẹ̀. gbogbo èyí kò gbọdọ̀ lọ lásán ó gbọdọ̀ farahàn nínú ìwà àti ìṣe wa nínú òṣèlú bí ìgbìmọ̀ àwọn pàdé bá sọ wípé wọ́n péjọ wọ́n sì kíyèsí wípé nítòótọ́ ohun gbogbo kò fararọ iṣẹ́ ìjọ láti sọ sọ wípé èyí ni ọ̀nà àbáyọ pàtó ẹ mú igi tàbí kẹ́ ẹ mú pàṣà ìpínyà gbọ́dọ̀ wà láàrin ìjọ àti iṣẹ́ ìlú ìpínyà yìí kò kò sọ wípé kó má sí ìfọwọ́sowọ́pọ̀ tó dánmọ́ràn ìfọwọ́sowọ́pọ̀ ó gbọ́dọ̀ wà ìjọ á rí wípé ó ń gbóná wọn á dẹ̀ sọ fún wa ọ̀nà tá a lè gbà wọn ò ní fọwọ́ tọ́ ẹnìkan pé lágbájá ló jẹ̀bi tàbí lágbájá ló jàre mo mọ̀ wípé bí a bá rìn gẹ́gẹ́ bí ìlànà yìí láti mọ̀ lóòótọ́ pé ìṣòro kan wà àti pẹ̀lúpẹ̀lú ìṣòro yìí kò yẹ kó máa lọ bẹ́ẹ̀ nítorí gbogbo wa la ní ìgbàgbọ́ kan ìgbàgb òpó yìí sì gbọ́dọ̀ hàn nínú ìwà àti ìṣe wa nínú iṣẹ́ òṣèlú. ìjọ àti ìjọba oníbàárà kan tí wọ́n jọ ní òun náà ni ènìyàn. nígbà tí ènìyàn tí ìjọba ń ṣiṣẹ́ lára ẹ̀ àti tí ìjọ ń ṣiṣẹ́ lára ẹ̀ kò bá sí ìrọ̀rùn fún iṣẹ́ ìjọ ni láti gba ọ̀rọ̀ láti sọ pé kò sí ìrọ̀rùn wàhálà wà kò sì gbọ́dọ̀ sí wàhálà nígbà tá a bá rí Jésù tó ń wo adẹ́tẹ̀ sàn tádẹ́tẹ̀ kò sì gbọ́dọ̀ gbáàrin ìlú tí Jésù ń ṣe ni wípé kó dá iyì padà sórí adẹ́tẹ̀ gẹ́gẹ́ bí ènìyàn kó tó lè rí àyè rẹ̀ padà láàrin àwọn ẹlẹgbẹ́ rẹ̀ iṣẹ́ yìí nìjọ ń ṣe lọ́pọ̀lọpọ̀ ìgbà kí ènìyàn kó lè wà láàyè rẹ̀ kí ènìyàn kó lè ní iyì rẹ̀ kó má ṣe sí ìnira èyí ni mo fẹ́ mú wá tẹ́lẹ̀tẹ́lẹ̀ kí n tó sọ nípa ti ọ̀gbẹ́ni trepo patrice ọ̀gbẹ́ni tí ó ń sọ̀rọ̀ tẹ̀yìn òun náà ni ẹni tí ó ti jẹ́ ikọ̀ fún ìjọba ní ọ̀dọ̀ ìjọ katolika tẹ́lẹ̀tẹ́lẹ̀ ó ń sọ nípa rògbòdìyàn tó wà láàrin àwọn òṣèlú láàrin ara wọn àti láàrin ààrẹ tó àṣẹ tó wà lórí àléfà àtàwọn ọmọ ìlú tí ohun gbogbo fararọ ọ̀nà àbáyọ rẹ̀ òun náà ni pé ká mú ìgbìmọ̀ tí àwọn ìjọ pàdé tí wọ́n pé tí wọ́n sọ ká mú lò ẹ jẹ́ ká lọ sí àgbègbè àgbọ́mẹ̀ká Láfínì yunifásitì ká lọ sọ nípa gbígbaṣẹ́ lọ́wọ́ ààrẹ ṣẹ̀ṣẹ̀ ààrẹ tuntun tí yunifásitì àgbọ́mẹ̀ká Láfínì ṣẹ̀ṣẹ̀ mú láti bí ìgbà mélòó kan náà ni wọ́n ti lọ ìdìbò ìkíní ìdìbò ìkejì pẹ̀lú ọ̀pọ̀lọpọ̀ nínú àwọn ẹgbẹ́ láti fi gba ipò lọ́wọ́ ọ̀gbẹ́ni sẹ́nsẹ́ tó ti jẹ́ olùdarí ilé ẹ̀kọ́ gíga ti Abome Kalavi ṣùgbọ́n lẹ́yìn tí ìdìbò wá sí òpin ọ̀gbẹ́ni Massim Dakrouz olórí ẹgbẹ́ ìyẹn Nouvelle Vision òun náà ló kúkú jáwé olúborí ní àná òde ní ilé ẹ̀kọ́ gíga ti Abome Kalavi pàtàkì jùlọ ní yàrá tí a ti Amphi Idris Itinodebi òun náà ni wọ́n ti ayẹyẹ ìgbaṣẹ́lọ́wọ́ ẹni àti ìfaṣẹ́lẹ́nilọ́wọ́ ní ilé ẹ̀kọ́ náà ó sì ti wá wáyé báyìí láàrin ọ̀gbẹ́ni sẹ́sẹ́n àti Maxim Dacruz tó ṣẹ̀ṣẹ̀ wọlé pẹ̀lú àpapọ̀ ẹlẹgbẹ́ rẹ̀ nídìí èyí ọ̀pọ̀lọpọ̀ nínú àwọn àlejò náà ni wọ́n kópa níbẹ̀ àwọn àlejò gbáǹkọ́gbì tí ẹ̀ ń wò yìí àti eré ìdárayá lọ́lọ́kan ọ̀jọ̀kan láti mú èèyàn ayẹyẹ ọ̀hún wá síbi tó lámì ọ̀gbẹ́ni Maxim Dacruz ń sọ fún wa wípé Le moment est venu pour chacune et chacun et pour tous et toutes àsìkò ti tó láti wá kọ́ ilé ẹ̀kọ́ gíga àbọ̀mẹ́kálábí tuntun nítorí rẹ̀ ni mo ti fẹ́ pe àwọn ẹgbẹ́ mi tó kù àti àwọn ẹni tí àjọ jagun nígbà ìṣínlọ́hùn lásìkò tí a fẹ́ dìbò láti wá ká fọwọ́sowọ́pọ̀ kí ìdàgbàsókè kó lè wá fún ilé ẹ̀kọ́ gíga wa nǹkan ìkíní tí a mọ̀ ní àǹfààní àti ìgbésẹ̀ òun náà ni ìfọwọ́sowọ́pọ̀ ká sì wá ìdàgbàsókè ilé ẹ̀kọ́ gíga náà lẹ́yìn rẹ̀ náà ni a wá béèrè lọ́wọ́ rẹ̀ wípé kí ni àwọn iṣẹ́ pàtó tí wọ́n mọ̀ gbèsè fún ìdàgbàsókè ilé Il s'agit de La promotion et la généralisation de l'assurance qualité dans toutes les composantes de l'Union. E síwájú a ó mọ̀ ṣe àgbékalẹ̀ ọ̀rọ̀ gẹ́gẹ́ bó ti tọ́ àti bí ó ti yẹ a ó gbé èèyàn ìrọ̀rùn wá sí inú àwọn iṣẹ́ tí àwọn ọ̀dọ́ jákèjádò ti ilé ẹ̀kọ́ gíga ń gbé ṣe bákan náà àwọn olùkọ́ á wá sí ìrànlọ́wọ́ fún wọn látara yàrá kan tí a mọ̀ ní àǹfààní àti kọ́ fún wọn tí wọ́n fi mọ̀ gba àwọn akẹ́kọ̀ọ́ àwọn owó ilé ẹ̀kọ́ gíga a ó mọ̀ lò ní orí ìlànà tó dára àti bó ti tọ́ àti bí ó ti yẹ àgbéga àwọn olùk olùkọ́ tó wà ní ipò kames ọ̀pọ̀lọpọ̀ nínú iṣẹ́ òun náà ni ọmọ ní àní àti gbèsè inú wa dùn pípọ̀ mo sì wá kí gbogbo àwọn ẹni tí wọ́n wá lẹ́yìn rẹ̀ náà ni ẹni tó fi ipò ńlẹ̀ fún ọ̀gbẹ́ni sẹ́sẹ́ òun náà mú ọ̀wá ó tous les anciens vice-recteurs sans exception mo dúpẹ́ lọ́wọ́ gbogbo àwọn ẹni tí wọ́n wá mo sì dúpẹ́ lọ́wọ́ àwọn ẹni tó mú mi kù fún mi bí kò jẹ́ bẹ́ẹ̀ ni àwọn ò bá ti sí i. àti wípé àwọn ẹni tí wọ́n ti ṣe iṣẹ́ takuntakun fún ilé ẹ̀kọ́ gíga ti àbọ̀mọ̀kálábí náà ṣokùnfà tí òun náà fi bá a débi tí òun bá a dé yìí. òun sì wá fẹ́ fi okùn lẹ̀ lónìí fún ọ̀gbẹ́ni Masim Da àti àwọn ẹlẹgbẹ́ rẹ̀. ó dá lójú wípé wọ́n bá òun báṣẹ́ náà débi tó láàmì àti wípé àwọn nǹkan tóun ò láǹfààní àti ṣe gbogbo rẹ̀ náà ni yóò ṣe ní àìpẹ́. ǹjẹ́ kí iṣẹ́ kó mọ ní ìlọsíwájú ṣáájú báyìí ló kàn ní ilé ẹ̀kọ́ gíga ti Abome Kalavi àwọn oníròyìn pàápàá ń ṣọdún ìwé ìròyìn Le Matinal ó ti ní ogún ọdún ogún ọdún kò kéré wọ́n ṣọdún rẹ̀ láti bí ogún ọdún náà ni ìwé ìròyìn yìí náà ti wà ìwé ìròyìn tí a ń pè ní le matinal ọ̀gbẹ́ni adeniyi ó sì ti wá yọ ìwé kan jáde báyìí láti fi kọ ìtàn èèyàn ìwé ìròyìn le matinal not combat pour la presse il est une fois le matinal ọ̀gbẹ́ni sọ fún wa wípé pẹ̀lú ìdùnnú àti ayọ̀ lòun fi kọ ìwé yìí ó ṣàlàyé fún wa ọ̀pọ̀lọpọ̀ nínú àwọn oníròyìn akọ̀ròyìn kàròyìn náà ni wọ́n wá síbi ayẹyẹ yìí àwọn àlejò gbáǹkọ́gbì náà ni wọ́n sì kópa níbẹ̀ ọ̀gbẹ́ni sọ fún wa wípé òun kọ ìtàn le matinal yìí gẹ́gẹ́ bí ìtàn àwọn oníwèé ìròyìn gbogbo pátápátá ti ìlú Benin ni oníkálukú kò bá ní ìgbìyànjú àti kọ ìtàn rẹ̀ ṣùgbọ́n bóun ṣe rí ìtàn àwọn ìwé ìròyìn ìlú Benin sí lòun ṣe kọ lẹ́nu kan mo kọ tèmi tí mo nímọ̀ nípa rẹ̀ àyégbà yín náà tí jẹ́ ti ìwé ìròyìn le matinal láti kọ tiyín fún ara yín àṣìwáyọ ìwé yìí báyìí jáde lórí ọ̀nà méjì à ń yọ jáde láti fi kọ ìtàn ìlú matinal bákan náà láti fi sọ̀rọ̀ nípa ogún ọdún tí a ti wà tí a ti ń gbé iṣẹ́ takuntakun ṣe lórí ọ̀rọ̀ ìròyìn ti orílẹ̀-èdè Benin ẹni tí bí náà wá ń sọ fún wa wípé lórí ìwé mélòó kan náà ni a ìtàn yìí ní ṣókí akọ́kọ́ tọrọ fún àwọn ẹni tó ṣe àgbékalẹ̀ ìwé ìròyìn Le Matinal lẹ́yìn rẹ̀ náà a ìtàn yìí látara nǹkan tí a rí lọ́wọ́ àwọn ọ̀dọ́ ti ìgbà kan síwájú lórí apá kìíní ìwé yìí tí a ẹ̀ríkà ní wípé a àwòrán gbogbo àwọn ẹni tó ti kópa nínú ìdàgbàsókè ìwé ìròyìn ìròyìn yìí ní ìgbà kan kò rọrùn fún ẹnìkan láti dìde ní òun fẹ́ ṣe ìwé ìròyìn yìí bẹ́ẹ̀ ni kò sì rọrùn fún èèyàn kan láti gbé igbá orókè lórí iṣẹ́ tí à ń gbé ṣe ìyẹn iṣẹ́ asọ̀rọ̀mọ́gbèsì tó jẹ́ iṣẹ́ gbàǹkọ́ ǹjẹ́ àtàrà rẹ̀ náà la fi ní kákọ ìtàn yìí báyìí fún ìdàgbàsókè ẹni tí bíi tó jẹ́ aṣíwájú iléeṣẹ́ ìwé ìròyìn Le Matinal ń sọ fún wa wípé nígbà tí òun kọ́kọ́ bẹ́ bẹ̀rẹ̀ ọdún mẹ́wàá gbáko náà ni òun ní òwe kan sì wà nínú ọpọlọ tòun tó dúró títí dọjọ́ òní òun náà ni wípé kò sí nǹkan kan tí a kò lè gbé ṣe ìwé ìròyìn aṣí láìsí dọ́là kan nínú àpótí owó ni tí a fi kọ ìwé ìròyìn kìíní fi gbé jáde àti ọdún 1997 òun náà ni a ti gbé ìwé ìròyìn Le Matinal jáde tí a fi kọ nǹkan ìkíní lórí rẹ̀ ǹjẹ́ ẹ̀yin náà ti rí ká ní wípé kò bá sí ìfẹ́nú àti iṣẹ́ takuntakun tí a gbé ṣe àbá ti wà lónìí ǹjẹ́ a gbé ìwé jáde láti kọ ìtàn wa fún ìdàgbàsókè àkójọpọ̀ ìwé ìròyìn ní orílẹ̀-èdè Benin yààfin Nasifat Abiola kọ́mọ ìtì lọ kó tún ṣàlàyé fún wa nípa àwọn ògo wẹrẹ ìtì bí àwọn ọmọ tí ó ṣaláìní bàbá tó ṣaláìní ìyá tí wọ́n ń tí wọ́n ti lọ bẹ̀ wò kí ni wọ́n ṣe níbẹ̀ ìdùnnú wa òun ni kí àwọn ọmọ ìlú gbogbo pátápátá kan ní àǹfààní àti rí oúnjẹ jẹ àlàyé tí ìyáàfin ṣe fún wa. notre rêve c'est pouvoir à manger à tous les enfants africains, qu'aucun enfant africain n'ait faim à aucun moment de sa vie. láti ti fi ní ìdàgbàsókè nínú nǹkan báyìí náà ni ìyáàfin yìí aṣíwájú àjọ bẹ̀tẹ̀lẹ́yẹ̀mẹ̀ èèyàn ó ti fi ọ̀pọ̀lọ́ kan fi ta àwọn ọmọ aláìní ti tọkàn lọ́wọ́ pàtàkì jùlọ ti àjọ Cité d'Espoir pọ̀ nínú nǹkan náà ni wọ́n ta àwọn ọmọ yìí lọ́rẹ gẹ́gẹ́ bí ẹ̀yin náà ṣe ń wo nǹkan ní nǹkan tí wọ́n mọ̀ ní àǹfààní àtijẹ àti àlàáfíà wọn ìyáàfin sọ fún wa wípé a gbé irú nǹkan báyìí kalẹ̀ àti wípé gẹ́gẹ́ bí ẹ̀yin náà ṣe rí nípa tí a ní òun náà la sà lórí ọ̀rọ̀ oúnjẹ tí a fi ṣe ìkẹ́ àwọn ọmọ yìí báyìí ká sì wá rárá wa létí wípé cité d'espoir yìí báyìí ti tọkàn àjọ aládàáni èèyàn ONG labẹ̀jọ́rì òun náà ló ṣe àgbékalẹ̀ rẹ̀ tó sì wá jẹ́ wípé àjọ Bethlehem òun náà ní kúkú gbé àwọn iṣẹ́ rẹ̀ ṣe iṣẹ́ ńlá takun náà ni wọ́n gbé ṣe àtọmọdé àtàgbà gbogbo wọn náà ni wọ́n rí ìrànlọ́wọ́ ọ̀gbẹ́ni ṣàlàyé fún wa wípé a kò lè ṣe nǹkan kan ju ká nítorí gbogbo ìgbà tí kóró nǹkan kan bá ti wọ bí inú ayọ̀ ṣálámọ́ wà nítorí àwọn ọmọ wọn mọ́ ní ìfọ̀kànbalẹ̀ ọpẹ́ náà ni a ó mọ̀ dún lọ́dọ̀ àwọn àjọ aládàáni yìí tí wọ́n wo tiwa sí ti dáadáa inú wa dùn kódà ayọ̀ wá kún ẹ̀yin náà wo nígbà tí wọ́n gbé àwọn kan yìí wá níṣe ni àwọn ọmọ gbogbo wà nínú ayọ̀ ọpẹ́ náà ni a ó mọ̀ dún lọ́wọ́ wọn ọmọ yìí náà òun wa wípé inú tòun dùn ayọ̀ tòun kún ní nǹkan tí àwọn ò fi ṣọdún omidan yìí náà sọ fún wa wípé kí aláwùrà kó ran àwọn àjọ aládàáni yìí lọ́wọ́ kí ó sì ran àwọn ẹbí wọn gbogbo lọ́wọ́ gbogbo ohun tí wọ́n bá ti dáwọ́lé kí aláwùrà kó mọ̀ fún wọn ṣe lẹ́yìn tí wọ́n ṣètò à ń pín nǹkan fún àwọn aláìní ìyáàfin tó jẹ́ aṣíwájú àjọ Bethlehem òun náà jẹ́ ọ̀kan lára àwọn oníwòsàn ó kúkú fẹ̀ ni wọ́n ṣe àyẹ̀wò tó dára fún àyẹ̀wò tí à ń gbé ṣe fún àwọn ọmọ yìí òun náà ni ká lè fi mọ àrùn àbí àmódi tí bá ń ṣe wọn lọ́kàn ọ̀jọ̀ kan gbogbo wọn náà kúkú wà ń bí yàtọ̀ sí pé wọn kò rí jẹ wọn kò rí mu ó gbọ́dọ̀ ní nǹkan pàtó tí ó mọ̀ ṣe wọn ní ara ǹjẹ́ à ń fi àsìkò yìí bá ṣe àyẹ̀wò lẹ́ẹ̀kan náà láti mọ bí a ti lè wá ìrànlọ́wọ́ fún àwọn ọmọ náà lórí ìlànà kára ó lè kí ọdún náà kó lè yàgò fún àwọn ọmọ yìí lápapọ̀ ǹjẹ́ lára àwọn iṣẹ́ tí à ń gbé ṣe òun náà ni. ẹ jẹ́ ká mú ìròyìn wá sí ìdádúró pẹ̀lú àwọn ẹgbẹ́ abẹnugangan òṣìṣẹ́ lórí ọ̀rọ̀ ọ̀gbẹ́ni Patrice Trekpo. À de secrétaire général de, de centrale de syndicat uni du Bénin, défenseur des droits des travailleurs èmi gẹ́gẹ́ bí akọ̀wé àgbà fún òdìndí ẹgbẹ́ abẹnugangan òṣìṣẹ́ kan yẹn ni pé mò ń jà fún ẹ̀tọ́ òṣìṣẹ́ ìròyìn tó ṣubú lulẹ̀ nípa lílé ọ̀gbẹ́ni trepo Patrice kúrò lé ẹnu iṣẹ́ ó bí mi nínú ó mi lára ìdí tó fi bí mi nínú tó fi ká mi lára ni wípé gbogbo àwa akọ̀wé òdìndí ẹgbẹ́ ajàfẹ́tọ̀ òṣìṣẹ́ méje tí ó wà lórílẹ̀ ti ń rú láti ìbẹ̀rẹ̀ láti jáde tí a fọhùn tí a sì lọ sí láti rí i pé àwọn tó yẹ gẹ́gẹ́ bí aṣojú àṣẹ tó wà lórí àléfà á bá wọn sọ̀rọ̀ wípé kí wọ́n má ṣe yọ ọ̀rọ̀ yìí kó nínú èròǹgbà ẹni tó sọ̀rọ̀ náà kí wọ́n jáwọ́ ọ̀rọ̀ náà sí ẹ̀wù tí ẹni ọ̀hún wọ̀ sọ́rùn tó fi sọ̀rọ̀ yìí. ọ̀gbẹ́ni trepo lọ sí orí ẹ̀rọ amóhùnmáwòrán Gulf TV ni lọ́jọ́ yẹn mo rántí mo rántí. gẹ́gẹ́ bí ajàfẹ́tọ̀ òṣìṣẹ́ ló lọ kò lọ gẹ́gẹ́ bí òṣìṣẹ́ ọba. ọ̀rọ̀ tí aṣọ́gbó Captain trepo tó sọ lọ́jọ́ náà ó jẹ́ ọ̀rọ̀ kan èyí tí abẹnu gangan òṣìṣẹ́ lè sọ. ó sọ̀rọ̀ yìí ẹ sì rí pọ́rọ̀ ń ṣiṣẹ́ ṣe mọ̀ nípa igbó àìwọ̀ igbó ọba níbi tí àwọn onírú ẹranko wà Park W lórí rẹ̀ ló sọ̀rọ̀ sí ọ̀rọ̀ tó sọ kẹ́ ẹ mọ̀ wò ó sì ṣiṣẹ́ rẹ̀ nítorí pé ohun tó rí tó wí wọ́n ṣe àtúnṣe rẹ̀ ṣùgbọ́n wọn kò gbọ́dọ̀ wá kó ọ̀rọ̀ yìí kó lábẹ́ ẹ̀wù kó lábẹ́ ẹ̀wù àti fìlà àti bàtà abẹnugangan òṣìṣẹ́ kán wá kó lọ sí abẹ́ fìlà ẹ̀wù àti bàtà sọ́jà eléyìí ni wọ́n ṣe fún kàpítẹ́nì trepo èyí tí kò dọ́gba fún àwa. ohun tó sọ wọ́n ní ní ìlànà ti àwọn ológun ó burú jáyì ṣùgbọ́n gẹ́gẹ́ bí ẹni tó ń jàfẹ́tọ̀ òṣìṣẹ́ wípé kí iṣẹ́ tí ń fún àwọn òṣìṣẹ́ ló ń jẹ kó má bàa bàjẹ́ ohun tó sọ kò burú lọ́dọ̀ àwa òṣìṣẹ́ ohun tí mo rí tí mo lè sọ sí irú àwọn àwọn ọ̀rọ̀ yìí nìyẹn. puisque les eaux et forêts c'est un corps paramilitaire. ọ̀dà kò burú ìròyìn wa tójúmọ́ ọjọ́ tí ò ní ẹ jẹ́ ká tọ́jú rẹ̀ síyìn tó bá dìgbà míì ìgbà olóyin á tún máa padà wá ẹ ṣeun ó dìgbà.